you. láyé. torí ọmọ mẹ́ni mẹ́ mẹ́ni mẹ́ mẹ́ni ló porí wa láyé dá o mẹ́ni ló ń ṣe bí ọ̀rẹ́ o kó jẹ́ pẹ́ ní mi ni wọ́n o ọlọ́run ló gbé wa lébi wọn o. torí ọmọ mo ní fílẹ̀ bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ má bà tó láyé. mo tún dé sí ẹ lọ́rùn gẹ́gẹ́ bí ìṣe mi omi ti yẹ síwájú wá bá mi fàṣẹ sí bó ṣe ṣe wọ́n ta ìtọ́gbà mi tọwọ́ tẹsẹ̀ àjẹlá lè yí ọba bá mi fàṣẹ sí àjẹlá lè yí ọba bá mi fàṣẹ sí ọba bá mi fàṣẹ fàṣẹ sí rẹ mi. àsìkò dídùn ní tàn gẹ́gẹ́ nítorí tìrẹ̀kẹ́. ẹ̀jẹ̀ dídùn ní tàn gẹ́gẹ́ nídùn ní tìrẹ̀kẹ́. tuntun tí mo jí mi sọ nílẹ̀ mi sí. orí mo mú bẹ́ẹ̀ mú ẹni tí àìsè jẹ́ kó máa dùn bí oyin èdè tí mo bá pè jẹ́ kó máa dùn bí oyin jẹ́ kó máa dùn bí oyin. aṣọ dídùn ní tọ̀gẹ́dẹ́ dídùn ní tìrèké. ẹjọ́ dídùn ní tọ̀gẹ́dẹ́ dídùn ní tìrèké. títí tí mo jí ní sọ nílẹ̀ mi sè orí mo mú bẹnu ẹni tí a ṣe jẹ́ kó máa dùn bí oyin èdè tí mo bá pè jẹ́ kó máa dùn bí oyin jẹ́ kó máa dùn bí oyin yóò yin rẹ̀ mi ẹ jọ̀wọ́ mo ra dòdò rẹ̀ mi sí mo jẹ dòdò ajé la mo lè fọwọ́ dòdò mo fi kọ́ mo ní dòdò ìyẹn ní dòdò ìyẹn lọ́nà dòdò rẹ̀ mi. mo ra dòdò láwọn ní dòdò mo lè ra fọwọ́ dòdò mo fi kọ́ mo ní dòdò ní dòdò. ọmọ ọdún mi ò jọ́ bòjọ̀dún lójú àwọn tèmi o oyin dàmọ́ lálàlá yìndé o onírẹ̀mí sìn sí lóyún àṣẹ tọ́ba jó rẹ̀mí sìn lọ́jọ́ kan tọ́ba jó rẹ̀mí sìn lọ́jọ́ kan tọ́ba jó àjẹlà lọ́jọ́ kan tọ́ba jó rẹ̀mí sìn lọ́jọ́ kan ọmọ tọ́ba jó rẹ̀mí sìn lọ́jọ́ kan ó lè fa bá tọ́ba jó rẹ̀mí sìn lọ́jọ́ kan èmi ni bàbá àmọ̀rí àmọ̀rí ò bá dé kú bẹ́ẹ̀ ọkọ lóhùn rí mi òun ni máa rí bẹ́ẹ̀ ọkọ lóhùn rí mi rárá èmi gan kò rónì yóò rónì lọ́wọ́. ó yẹ o jáwọn láyà dé o jáwọn láyà bẹ́ẹ̀ bẹ̀rù àdá tẹ́ bẹ̀rù ọ̀bẹ àkóbá gáfárà jáwọn láyà ṣẹ̀rù bà wọ́n kò sọ̀rọ̀ mọ́ this one is serious ìtàn ló ń dún àkànṣe sinimá látọwọ́ Yétúndé Wùmí jáwọ́ láyà rẹ yé o. tí wọ́n bá ń ṣojo ẹ já wọn lọ́rẹ́ tí wọ́n bá ń bẹ̀rù ẹ ṣẹ̀rùbà wọn tí wọ́n bá ń fọyà ẹ já wọn láyà já wọn láyà já wọn láyà Yétúndé Wùmí kò ṣe o. sọ ọmọ master planner ló ń gorí rẹ̀ pọ̀ rẹpẹtẹ o ọmọ yẹn ọ̀yàn ọmọ já wọn láyà tí wèrè tí wèrè ni wọ́n fi ń jayé aláàánú pàtàkì ni wọ́n yes they are dangerous devilish wicked jáwọláyà. ọlọ́wọ́ faragbá aláìṣẹ́jìyà gbogbo lọ́dún kò mú ọ lọ ẹ̀rọ go ìyàwó lẹ́tọ́mọ̀ kó lè lọ́kọ̀ ọ̀hún kí ni ó ṣe ó di ìmùlẹ̀ ó di tawọ́ má sọ mọ́ ronú jinlẹ̀ o. jáwọláyà nìyí o ìṣẹ̀wọ̀ yẹtúndé wùmí starring má sọ mọ́ àfọlákẹ́sẹ́dárì arákangúdù dìmẹ́jì àjọkẹ́ aṣẹ́wó rẹ́mi martins ọ̀gá bello jíde kùsọ̀kọ̀ rachel oníga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Video nìyẹn ó lè kó kó kó fídíò cassette àti fídíò cd ẹ̀ bóyè ventures one forty three nàmídìí ẹ̀sìn kìwé sìtì dùmọ̀tà èkó ló gbé e jáde tó ń ta o ó tún wà lọ́dọ̀ amdala fídíò ventures ní dùmọ̀tà àti káàkiri worldwide. bàbá tí o ṣe gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ sí kà lọ́mọ ọ̀ràn connection ẹ lémi bàbá tó sì wá ń ta tí ò tí kẹrẹ jọjọjọ ẹ ẹ jọjọjọ <laughs> òun gbádùn mi bẹ́ẹ̀ kò mọ̀ lómi. kábíyèsí o king babatunde omijina bàbá suwe mr satellite kọ̀ńténà ńlá lọmọ lọ́wọ́ ìmúṣẹ̀ṣẹ̀ gbani ṣọ́gbà ẹni tọ̀tẹ̀ yìí. kẹlẹ́nu sọnù kẹlẹ́rù bẹ́rù bàbá suwe ni ẹ ṣọ́gbà yín o. ó dẹ̀ ṣọ́gbà ẹ. tọrọ fún mi bẹ́ẹ̀ pé kí n ti káàbọ̀ ẹ lójú lórí mi. màá sọ kíláàsì yín o màá ro ẹ̀fọ́ lójú yín. ìṣẹ́jú lówó. bá arábìnrin yìí bá mi wà pẹ̀lú ẹ̀ dúró tì í sí ní ìmísí ayọ̀ kọ́dọ̀ ẹ̀dá ọmọ. káàbọ̀ bàbá sùwé president general àtiwọ̀ká níbi wọ́n gbọ́n dáná rọ́ àádùn wọn ṣèwí lẹ́jọ́ ṣọ́gbẹ́ èyí táwọn yọ o. ṣọgbẹ́ another comedy of this ṣọgbẹ́ comedy for excellence ṣọgbẹ́ comedy for your delight sọ́gbà ẹ̀ kó lórí omi mu ṣẹ̀ṣẹ̀ gbà mr comedy still the grandfather eléyìí jù wọn lọ sọ́gbà ẹ̀ o. bàbá sùwé ọmọlọ́jọ́ jíjẹ́ kọ̀sọ̀kọ́ yẹmi ṣọládé mọ̀sọ̀mọ́ rachel oníga òrékelé wà nínú lògbòlògbò ayé o. sọ́gbà ẹ̀ another rib cracking blockbuster that látọwọ́ bàbá sùwé corporate pictures àti mercury pictures twenty five káàdì street onípanu àti four adv ẹni jùmọ̀ tàlẹ́kọ̀ọ́ ló gbé jáde. ṣọgbẹ́ ẹ bàbá sùwé ó ti pọ̀ ó ti pọ̀ ó ti pọ̀ síbẹ̀ jọ. sinima kan ń bọ̀ sinima èyí lé Síkírà tún sí ń dọ́dọ̀ sinima aládùn àjọmọ̀ wọ́n. àbójà wẹ̀rẹ̀ ni wo lórí búkú yẹn. ìrìnàjò ìmúlẹ̀ dáńfó mayana tó gbé wájú ilé ògbólójú rasaki alias mama bá ń ṣèké. jẹ́sí pàṣípà. tó jábọ̀ kò fọ́ mr kẹ́sìngà mr bọ́sùn kẹlẹ́bẹ̀ ọmọ náà wá sí ìwòyà. ṣé ẹ túmọ̀. ìlà sùràjù yáàmì ìjàngbó fẹmi sọlá òrékè. àwọn àgbààgbà òṣèré ṣe kìsà níbẹ̀ bàbá sùwé ọ̀pẹ́yẹmí ayé ọ̀la mi láyọ̀mí lanso láyọ̀ bébí tóyìn àjẹwò tó rè london ẹ̀pàlẹ̀ pàṣándì. sinimá kan ń bọ̀ sinimá èyí lé Síkírátù sí ní lọ́dọ̀ sinimá aládùn àjọmọ̀ wò ó sídírátù sí ńdódó nìyẹn eléyìí ni ìtúndé lóge látọwọ́ yẹmí ṣòǹdé pírẹsẹ́ńtà tó yàgò scan alálùbáríkà sinimá tó sọ nípa lẹ́nu ìgbàlímà sọ òpùrọ́ aṣẹ́wó ọmọ tí ò mọ bíbẹ̀ yóò ṣe rí gbogbo òbí pátá ló yẹ kó wo sinimá èyí tó bá ti jáde yẹmí ṣòǹdé alákàlà pírẹsẹ́ńtà tó yàgò scan ó rẹ̀ yìí ṣe yàtọ̀ iléeṣẹ́ kọ́pẹ́rẹ́ síkírátù kágogo máa dún kọjú o gogogogo nílé alágogo agogo ló ń bó ẹbúdọ̀ yìí wò kí n gbọ́ ogogo tún dé o master actor fine producer ọkọ ṣoṣo lè yí o. ọkọ ṣoṣo sinimá tuntun náà tọwọ́ àgògó àti pọ́pọ́ ìtàn fún wọn lórí àfi sinimá ńlá kọ́ wọn lọ́gbọ́n ọkọ ṣoṣo is the latest. ìdíjú ẹlẹ́wọ̀n kìókì ọmọ ọlọ́mọ na action thriller ńlá ni eléyìí tún yàtọ̀ ọkọ ṣoṣo ọmọ dírodíro ayé pa á o brutality ogogo bàrà jẹ́ bukirẹti kò lójú kásá kámágọ rè power play money power top grip injustice ogogo farija pátápátá ó gbà bọ́ lọ́wọ́ ọlọ́pàá àpàyàn di kúkú complainant to accuse ọkàn ṣoṣo this is classical. ọgọgọ ṣe yìí dára sí sinimá tọdún tó ń dún àgbà ọ̀jẹ̀ ló gbòde star studded ọgọgọ masanwó bukirẹti yẹmi sọládé bàbá kọlọ òyìnbó wùmí fẹfíà láyà ṣàdélé tàmágbàdé báyọ ẹlẹṣọ olùmídébátẹrì ẹ̀kan ṣoṣo lè yí o ó tóbi ó bí ńláńlá ni ó gbó kékekéjé ẹ ti mọ̀ kẹ́ ẹ tó gbọ́ ẹ tó gbọ́ ẹ sì ń dààmú ọ̀kan ṣoṣo látọwọ́ ògògó náà on video vcd corporate pictures ọ̀gá àgbà pátápátá twenty five five district onípanu àti four èdìlẹ̀ ìtumọ̀tàlẹ́kọ̀ọ́ ló gbìn jáde ọ̀kan ṣoṣo ìgbésẹ̀ ògògó this time around. kí ló ń ṣe ẹ́ ìwọ gan-an ara kí iṣẹ́ tiẹ̀ nínú iṣẹ́ ṣé èmi. Hmm, èmi ò ń bínú èmi jẹ́ kó máa wù ń wẹ̀ lómi. èmi ni personal assistant dadi kí wọ́n tó kú. personal assistant látẹ̀mí lọ mo ti di personal assistant chief mo ti gbọ́ ìwọ fún iṣẹ́ tẹ ilé iṣẹ́ yìí. ṣé mi <laughs> ó yẹ kẹ́rin. èló ṣùgbọ́n ló ń ní pé kó máa rẹ́rìn-ín ni ti má rẹ ni chief accountant. yọ chief kúrò mbẹ ó sì kì í orí chief ń wájú ó tún sọ̀rọ̀ pé chief accountant yọ chief kúrò mbẹ chief ló ń jókòó yìí. èmi ni accountant. accountant mi ní ẹ látẹ̀lé lọ. ìwọ ọkọlà. abẹ́mi. Hmm, èmi ni orí mi tí mo kọlà chief ẹ má bínú o kiri náà ni o. kí kí wọ́n tẹ̀ ìwọ́n kọ́ ṣọ́ọ̀tì kí iṣẹ́ tiẹ̀ ní iṣẹ́. èmi ni mò ń wọ àwọn dáàdì fún ọdún fún sàn. dírẹ́bà dáàdì sọ̀rọ̀ jíjẹ́ kí n wọ̀. díẹ̀ ló fi gbàjọpá mi lọ́ọ́ dúró bọ́ọ̀lù ojú ẹ̀ ṣe ń tolẹ̀ tó bá wa mọ́tò bí mo ṣe kúrú tí mo fi ń wà àwọn dáàbì mi yẹn ló ń tó. àlọ́ máa lè lè yàn bẹ́ẹ̀ síbi yóò gbàjọ ẹni mọ̀lẹ́bí kan ọmọ àlè ní. torí bẹ́ẹ̀ púpọ̀ ah, ah. ìmọ̀ àbọ̀pọ̀ ìyára ìyá ẹ̀. Ah, èyí yín wẹ̀ mi ọmọ pé mo kù fún ọ ní bàbá èrí bá ń púpọ̀ rí kan mọ́ ìyá láyà ìyá yóò bì jẹ ọ̀sẹ̀ ní ètàyà ẹ̀ èmi ló wí báwọn. àwọn bàbá méjì tí ń pẹ̀lú èmi ni dé. tí n bá bá bá tẹ̀mí ni. tí n bá bínú bínú. n ta ni. tí n bá lọ kín. tí n bá fara ya. èmi mú ọ. tí n bá tí n bá tí n bá èmi dé. tí n bá tí n bá ra ra bàbá arabaraba amagamaga arabaraba arabaja arabaraba tí n bá gbàmú tí n bá ramú. ọmọ ọjọ́ ọmọ ọjọ́ ọmọ ọjọ́ ọmọ ọ̀dọ̀ ah. nẹ́ẹ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ nẹ́ẹ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ kó lè jọ ọmọ ọ̀dọ̀ àgbà ah. olórí ẹbí ọba ńlá o ti gbọ́n bá gbèsè lórí ah. orí ẹ̀ abẹ́ni o ti gbọ́n bá gbèsè lápá ẹ́ o ti lọ bá wọn fè wọn fẹ lọ bá kọ o ti bá ma fi sí níkùn o ti bá ma fi sí níkùn wà á di mú mú bá olórí ẹni. Ah, ẹ eh? olórí ẹni mọ́mí mọ́mí dúró náà tọ̀ mọ́mí dúró náà tọ̀ mọ́mí dúró náà tọ̀ o o bíbá ọ̀dọ́ bíbá ọ̀dọ́ o bíbá ọ̀dọ́ mọ́mí bíbá ọ̀dọ́ ọ̀gá ni ẹran mi fẹ́ ọgbọ́dọ̀ fẹ́ bí àkọ́kọ́ bí mi èmi tí mo hàn ẹ̀mí wọn wọ̀ mí lọ́wọ́. ti dé one fifty million owó ti dé. mo ṣe kúrú fàdé káde ó lè rí oúnjẹ àdèdè kúrú tán lóṣù náírà náírà oṣù pàmpàm ó tún ṣù dọ́là dọ́là. olè tó gbajúmọ̀ lò ẹnu ẹni la fi ń kọ́ mí jẹ mo ní ń kó ṣí ẹlẹ́dàá mi ò sì fẹ́ ya ẹni la ó pe tèmi dé. forty million go dey there. You're most welcome. Please sit down. Hey, hey. Uh, sir, nígbà tí a dé ọ́fíìsì ńlá náà wọ́n ní ẹ wà ní tenders board meeting nígbà tí àwa jókòó díẹ̀ ṣá kò pẹ́ ní secretary wa bá wa wọ́n ní ẹ sọ pé ká fi pàdé sẹ́yìn gbogbo ìwé ìlú ìdẹ̀gbà wa ní ló gbé wa débi sáà bẹ́ẹ̀ni lẹ mo padà realize wípé discussion wa kì í ṣe ti office ti lè you know and um, as the director general tenders board èmi ni chairman <laughs> ibẹ̀ la wà lánàá gbogbo bàtà yìí wà bẹ́ẹ̀ eh, but before anything. Eh. congratulations. congratulations. <laughs> o ti bọ́ sí. o oh. <laughs> Eh, by the way ìkẹta yín dà. Eh, ó lọ sí Àbújá lọ bá a ṣe iṣẹ́ kékeré kan wá iṣẹ́ company náà ni. iléeṣẹ́ yín náà ló torí ẹ̀ lọ fún ṣé gbogbo nta bá sọ bí ṣáṣó wà báyìí dènà ní ìtò. God God àyẹ̀dá now gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún yín earlier the contract worth one fifty million naira mo dẹ̀ ti ṣèlérí fún yín pé hundred percent upfront la máa fún yín you know so ìtò wa jẹ́ ọ̀rọ̀ ilé ibẹ̀ tí mo ṣe sọ pé ìlera ti máa sọ òun ni wípé tí one fifty million yẹn bá ti délẹ̀ ẹ̀ fẹ́ mi ní ninety million níbẹ̀ ẹ̀yin adé mu sixty million. that's all. kájọ jẹ lọ́tún kájọ lọ́sẹ̀ yìí. Eh, eh, eh, ó ti rí nìyẹn nílùú tiwa ó ti tẹ̀lé rí yẹn ó ti rí nìyẹn nílùú tiwa. sixty million kí ni sixty million kí sixty million. ṣòro pé àbíkú mọ̀ pé kò tó ṣe nǹkan kan sixty million ṣe ṣe. ẹ wípé it really calls for mi títí láéláé yóò máa dùn ní mo ní kò ní ìrọ̀lẹ́. sixty million ló tó execute contract ẹgbẹ́ fún wa owó ẹ̀ ti kéré jù sá. mi gbọ́. Eh, because àmọ́ uh, ah, báwo la ṣe fẹ́ fi sixty million ṣe iṣẹ́ yìí tó lè parí. ọlọ́run á jẹ́ ẹ̀mọ́ ṣíṣe ẹ máa rìn dín ta ló ràn yín láti execute any contract ẹ ta ló ní kẹ́ ẹ ṣiṣẹ́ ta ló rán yín yẹn ẹ dá mi lóhùn ṣe èmi ní kẹ́ ẹ lọ ṣe contract kan ni ẹ fi ṣẹlẹ̀ fún níṣẹ́ kéwọ́n tí a ní ká gbé owó ìjọba kúrò lápò ìjọba fáwọn ọmọ ọ̀dà wọn dáṣọ kò yẹ owó ìjọba kí ọmọ ìjọba kó gbé jáde kúrò ká gbé fún àwọn ọmọ ìjọba kọ́mọ ìjọba lè rí owó ìjọba fi ṣe nǹkan that's all ẹ ní contract kankan execute níta ẹ̀kan máa ṣe òye kékeré o ẹgbẹ́ o yá àǹdẹ̀ à. káàkiri káàkiri ẹ kò ti yé yín káàkiri káàkiri ẹ̀ wá kébù ẹ̀ sọ mọ́lẹ̀ káàkiri that's all. ẹ ná pátápátá a ò rí rí ẹ̀rí nínú sixty million tó máa kàn yín ẹ ná three million kéré tí. ṣe ẹ̀ ti dídì sọ ṣó yẹ ṣá. ó mi dáadáa ìwọ ń kọ́. mi dáadáa lẹ́ẹ̀kan sísan one more question ṣé ẹ rò pé èyí tẹ́ni ká ṣe yẹn ká kàn lé kébù kékeré kalẹ̀ abandon mi abandon project ṣé kò ní kọ́ ṣé rò kó máa yọ wá lẹ́sẹ̀lẹ̀. oh my god ẹ ṣe ń ṣèyàn bí ọ̀kà báyìí èmi ni director general i'm the chairman of the tenders board too ẹ̀sọ̀ tó jẹ́ ti fún mi èmi ni máa kọ́ èmi náà ni máa parẹ́ what's your own business. ẹyọ ah, mọ yóò mọ kankan sódì ọba fẹẹ mẹkẹ ẹ láyé kó mẹkẹ ẹ lẹẹkan that's all. ohun tó kàn lẹ́kùn ní pé kẹ́ fún mi ní oṣù kan sóṣù kan àbọ̀ tí gbogbo documentations bá ti pé pátápátá màá kàn dé invite yín kẹ́ sọ orúkọ tí a máa fi kọ chẹ́ẹ̀kì ó tàn. ó ti rí nìyẹn ní ìlú tiwa ó ti dàtẹ̀ nìyẹn tó ti kọjá òkúta lọ́wọ́lọ́wọ́ láìrèké jàǹbátà fún jàǹbá rẹ̀ ni irọ́ ń parọ́ fúnra. àwọn ènìyàn abáfẹ́yìn

lọ́dọ̀ wọ́pọ̀ Mo wà ó kéré ayé mi. Èwo ló tún lọ ṣé o láìkẹ́ mi. o bá tí ọkùnrin kan bá rí ẹ tó bá lò wà pa ojú ẹ ti fọ́. ti skin ló fẹ́ sọ ni àbí ti structure. o ṣe máa jà. báwo ṣé o ti ṣe tán kó jẹ́ ká tètè máa lọ because òun wo àkókò. kí ló ń kan ẹ lójú kí ló ń wàhálà wo gan-an lóko rẹ̀ sínsìn kí ló ń rọ̀ṣà rẹ̀ fún. mi ò rọ̀ṣà rẹ̀ bọ̀dì lọ́n láti kánjú bí ọkọ ẹni bíi tí a wà yìí káàtì sọ pé ọkọ ẹ kò ní wálé ní àkókò yìí mm. àwọn tó bá jẹ̀bi fámìlì ẹ̀ tí wọ́n bá wá síbi yìí kọ́ eh, ẹ̀yìn ni problem kọ́ máa lọ kọsẹ̀ bá wa. láàrin láàrin iwájú tèmi nìkan. ọlọ́run á gbà mí lọ́wọ́ ẹ̀. mi ò lè pa ẹ́ mo ní ah, tó bá ti wà nù lé kó má máa rush kó má máa kanjú kó má rò pé bóyá o wà nù wàhálà bó ní problem kankan kó máa fìlà tóun ilé ẹni bí tí ó ti yẹ ń sìn ṣé orí tọkọ mi ọkọ mi ò lè padà wọnú ilé ọ̀hún ti lára twelve midnight. Oh. bẹ́ẹ̀ni mm. ṣé wàá rí àwọn ará àdúgbò àbí relatives rẹ̀ kan lè fẹ́ máa gbẹ́nu ń gbèkúgbè yẹn oh. ìwọ fa lẹ́nu. ohun tó bá wẹ lẹ́nu ni kó jẹ́ kó fẹnu ẹ̀ sọ. ó ti yé ẹ ṣá. eléyìí tó sọ èmi ni mo fi fún mi ní ìfisà mo ti gba mísà bẹ́ẹ̀ ẹ káwọn ìlú òkèrè yá nìyẹn. ó ti fún ìpa. kí plane take off. ọlọ́run. Hmm? ọlọ́run jẹ́ kó pa mí. ẹ jẹ́ kí n kú rí láti wà ókè. o free. o jẹ́ kí n gbé orí mi lébi ẹsẹ̀. o ti free. ẹ bẹ̀rẹ̀ sí ṣe rìhásà láti gbọ́. Hmm? ah no no no no wọn kàn ní kí n ṣe bẹ́ẹ̀ ni mi ní kó fi ọwọ́ sí òwe tì mí ẹ pa mí ẹ má pa mí yé yé o mọ rí o mọ nǹkan tó ṣẹlẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. ṣé ìwé etí mi pẹ̀lú nipples mi ní mm. àwọn dangerous area nìyẹn lára mi. yẹ pátápátá àdé wọ. ó kúrò láìpẹ́ ọmọdé ṣe ìtọ́nà ọmọdé. láìpẹ́ ọmọ yẹn yé inú ilé mi. ọ̀nà wo ìwà wo lẹ́yìn ń wù tí ẹ fi ń wọ́kú ọkọ tàbí tẹ fi ń ṣọkọ léṣe ìwà wo lẹ́yìn ń wù. Bísí òde lójú tì mí. Ojú ojú ẹ̀dẹ̀ ń tì mí. Bísí gbọ́nà kí ni nǹkan tó fẹ́ kí Ọlọ́run ọba ṣe fún ẹ tọ́lọ́run ò ṣe fún ẹ náà ó ní ọkọ tó dáa ọkọ ẹ̀ ń tẹ́ ẹ lọ́rùn kò sí nǹkan tọ́kọ òfin tẹ́ ẹ lọ́rùn àyìmọ́yé obìnrin bíi tiẹ̀ tó wà ń ta tí wọ́n ń tọrọ bìjókòó bíi tiẹ̀ ìtọ́lọ́hùn ṣe fún wọn àfiláre ìṣá àfiláre ìṣá ajé wa forí kómìsì ó wá mọ̀nà ilé olówó ẹ̀ kémi wá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lá kí lọ bẹ́ẹ̀ bí ọkọ ẹ̀ àbí èmi ò kì í ṣe onírìn òṣì lẹ́sẹ̀ mo dẹ̀ ní ojú tìjú ẹ lọ ṣó ti yẹ kò ń ṣe èmi èmi ò lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kankan. àǹtí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ń bẹ̀yìn lórúkọ Ọlọ́run mo fi alájọbí bẹ̀yìn ṣe mọ̀ wípé okùn ọmọ ìyá ó yí gan. mo dẹ̀ promise yín pé irú ẹ̀ ò ní wáyé mọ́ láyé láyé. don't shut up shut up your dirty mouth. kí ló kí ló ẹ máa ń sọ ná okùn alájọbí yìí kí ló ń jókòó lójú ọ̀bẹ tó sharp tó máa cut okùn into pieces ah, kí ló máa ń ṣe ẹ ná ò ní ṣerú ẹ̀ mọ́ kò ń ṣe láǹre yìí náà ló lé ẹ kó lé ọkọ àkọ́kọ́ fẹ́ ẹ àbí kọ́lọ́n tó taari ọkọ mi tó gbádùn fún ẹ ẹ ló look at you o dress o wọ aṣẹ́ni sọ́rùn o forúkà sọ́wọ́ o wà ókè ṣé kò ń ṣe ọlá ọkọ ẹni ṣé kò ṣe tó àfikẹ́ tún yà lè àfikẹ́ tún yà lè kí ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa yó tán ẹ̀bẹ́ sì wá bẹ́kùnbẹ́kùn káàkiri all right tó bá wá kọ̀ǹpọ̀ sí pé àlétiwà nú ẹ̀jẹ̀ ọgbọ́dọ̀ yàn lè o ò rí fámìlì Tinubu kó yàn lálẹ́ o ò rí fámìlì Ọkọya kó yàn lálẹ́ o ò rí fámìlì Àtìkù kó yàn lálẹ́ ó wá jẹ́ Láńre ọmọ tí ò ní surname ọmọ garage ọmọ lẹ́lẹ̀ tí ò ní anything ló yàn lálẹ́ àbí ó wá wí sí i ó ní kí wọ́n máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àbí well èmi ò èmi ní ojú tí mò ń tì I am the responsible human being to the call àti àlọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ṣe kí ni tí ẹ mọ̀ mí tẹ́ mo ríyàn tí mo jẹ́ èmi á lọ bá bẹ̀bẹ̀ èmi ò kì í ṣalábùkù mi ìdẹ́rìn ní àbùkù lẹ́sẹ̀ wo Bísí tó bá yá ẹ wàá mọ wàá kọ́lé sílé ọkọ ẹ wàá wá tí mi. wọ́n ní gbogbo aya ló fẹ́ ṣùgbọ́n mọ́rí ọkọ ló ń kọ́kọ́ yọ ṣe bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tiyín. ẹ jọ jọ òun fi èékánná hàmí lẹ́sẹ̀ jọ jọ ẹ fi gáàpù sọwọ́ yẹn that's right. ẹ jọ torí Ọlọ́run mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run ni ọ̀rọ̀ tiyín náà ò ní dàrú ẹ ṣàánú mi. àmín kí ló fẹ́ kí n ṣe. bọ́rọ̀ náà ṣe máa níyànjú ni. ṣé n tó ń sọ ni pé kémi ò lọ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ àbí káàntì ẹ lọ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀. kẹ́nìkan nu yín ṣáàtì lọ bá mi bẹ̀bẹ̀ tẹ́yìn méjì bá dẹ̀ bá mi lọ náà mi ò máìndì. <laughs> Bísí obìnrin sọ̀rọ̀ tán ó lọ́rọ̀ ṣéun èmi ò lè lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sórí inú fámìlì tiwa mo mí fámìlì tí wọ́n bí ire tí wọ́n tọ́ wa re àwa ò kì í yàn lè a kì í mọkọ ọmọ ńlẹ̀ wa ká tó mà lé ẹ̀ ògbọ́n tí mo sọ fún ẹ ṣé kí n lọ sọ fọ́kọ ẹ ń sìn pé bí o ṣe ń ṣe ìlàntí ẹ náà ń ṣe ni àbí kí ni kó má bínú o lè dáhùn bóyá tá a bá túbọ̀ pẹ̀tù sáǹtì ẹnu bóyá àǹtí abẹ́ ẹ lọ bọ̀ tèmi fàfàfà fáò kí ni mo rí ló fẹ́ máa ké ló ń dé mọ́ ni ìwọ tó ní problem tó fi sùúrù wégele tó wọṣọ tó fi ṣẹ́ẹ̀nì sọ́rùn tó fa ago sọ́wọ́ tó ráàyè kórùka méjì sọ́wọ́ ò ní problem ó dé mọ́ ni. lórí olóore sí ni obìnrin máa dààmú ọkọ ọ̀nà kan tó nìyẹn láti gé ẹ̀mí ọkọ kúrò. ẹ wo gbogbo nǹkan tó náà bá ṣe fún yín èyí tó mí àti tí ó mí ọlọ́run ní fi kọ̀ọ̀kan pa yín lẹ́kún ṣé ẹ rí èmi náà bá má bà wá ṣùgbọ́n mo pé ọjà tọ́mọ́ bá ti wọ̀ mo mọ̀ ìpé òkúta ti wọ̀. kí ni tèmi àwọn dádì wa ní kẹbẹ. dádì ẹ jọ nítorí ìtọ́jú ọ̀hún ẹ bá mi fà mọ́ra kò ní ṣe wí àwọn láìláì bá mi dáríjì ẹjọ́. ẹ̀ ń bẹ̀ mí sìn ẹ̀yin wá ń bẹ̀ mí sìn ṣé mi lọ́kọ ẹ̀. mi gbọ́ <laughs> wẹ́ abẹ ọkọ tó bá gbọ́ tí ò bá dẹ̀ gbọ́ wẹ́ àlè fọ́ọ̀tẹ̀ kò yé sìn ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin mọ kìnìkan kò yé sìn ṣé ẹ̀tọ́ ni pé kí obìnrin wà nílé ọkọ ẹ̀ kó tún máa ru àlè káàkiri àwọn ọ̀wá àrùmọ́ wọn bá wọn pin káàkiri àdúgbò ni kò yé ní wọ́n tún wáá ṣe tiwọn níta fojúdi wọ́n gbé wá sílé ọkọ <coughs> ó burú jáì tẹ́ ẹ̀ bá rẹ̀ wí ah nǹkan ọ̀dọ̀tí burúkú ni ok irú ọjọ́ yẹn kí inú burúkú bí ọkọ ẹ̀ kó yan orí ẹ̀ sọnù tẹ́ ẹ̀ wá ń bí tẹ́ ẹ̀ bẹ̀bẹ̀ ń bí ìṣẹ̀lẹ̀ ẹjọ́ lẹ́ẹ̀ bá ti ní ká pàdé. Bímbọ́. tí ẹ̀yin ò bá ní ìdèyí àwa ní èmi ì bẹ̀bẹ̀ mi ì bẹ̀bẹ̀ rán dandan kò yẹ ń sìn èmi ò ráyè ẹ̀bẹ̀ rán dandan ẹ̀bẹ̀ òfò kan ẹ̀gbẹ́ nìkan máa bẹ̀bẹ̀ òsì ń bí. ẹ wo mọ́mì ẹ̀yin ni mo lè ẹjọ ẹ bá wa yanjú ọ̀rọ̀ lọ́dọ̀ bọ̀dà kọ́lá ẹ̀yin lè lè bá bọ̀dà kọ́lá sọ̀rọ̀ ẹ wò òun náà ti ṣe ó ti jájọ lójú kò ní ṣe wọn mọ mi ìjọ kò yẹ lọ mi ẹjọ. kí n bẹ kọ́lá kí n bá yín bẹ kọ́lá ìwúrú mo ti gbọ́ màá bẹ ṣùgbọ́n ẹ dúró ṣé ẹ mọ̀ kóbìnrin làá mẹ́tẹ̀ẹ̀ta yìí eléyìí kan á jẹ́ kó fún gbogbo àwọn obìnrin kóbìnrin wà ń lé ọkọ kó máa yan àlè. ẹ mọ̀ pé ikú pani ni orí burúkú ló ń kó bọ́kọ̀ àmọ́ èmi o <laughs> mi ò ní fojú sunkún ọmọ mi ò ní fojú sunkún olú ọmọ tèmi àbẹ́yìn ò mọ̀ pé olú ọmọ ni Kọ́lá jẹ́ fún wa. máa bẹ̀ ó yẹ ní padà wá títí ijọ́ mẹ́ta. ọ̀nà kan tún nìyẹn láti gé ẹ̀mí ọkọ̀ kúrú. ká tún sẹ́ǹdì ní proposal anyway anyway sir ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù sir. tẹ́yìn bá fẹ́ pé ní style tí wọ́n fi ń kọ proposal sí complaint ni i welcome it sir. thank you sir ah no no no i appreciate it. Yes, sir. ah of course uh, àwọn uh, partners we know one, the only one níjókòó wọ́n ń gbọ́ Sorry, magic. ṣe ń sọ̀rọ̀ yìí màá jí fún wọn thank you sir ẹ ṣe. and so um, how far now. nípa ìwo. ah ti dg ni ẹ ti gbà yẹ pé bàbá yìí kàrán àfò. òfun lábọ̀ ni. ó mo gbàgbé kí n sọ fún ẹ wípé àwa rí ní last week ní tí ẹ mọbi tó wà nígbà yẹn àwa ṣáàrí lọ́sẹ̀ tó kọjá ṣá and of course bóyá torí èsì tó fún wa ni òjò ẹran ti sọ fún ẹ. ẹ kí ni kókó gan-an. èwo ni ti kókó. wọ́n ti àkókò ọ̀rọ̀ náà ni pé jíjù ní ìjọba olówó nítorí eléyìí wọ́n ti suspend contract títí di ọdún tó ń bọ̀. ọdún tó ń bọ̀. tó bá tiẹ̀ rí bí máa yẹn kan tiẹ̀ ṣe ń ṣe ó kàn ń ṣe bí bàtà bá ní àwa tọrọ owó lọ́wọ́ ẹ̀ bí bàtà wa tọrọ oúnjẹ nílé ẹ̀ ni ó ṣe bákan o abínú kúrò lọ́dọ̀ ẹ̀ ni abínú ni àṣà nítorí pé a máa jẹ ẹran ká máa pé màálù ní bọ̀dà. <sighs> kí wàá la máa ṣe sí báyìí. kí ló fẹ́ ṣe sí i a máa gba kámú náà ni. àbí ṣe bíbí bá bíbí báwo ká máa lọ dọ̀bálẹ̀ bẹ̀ ni ah no no no no ìgbà tó ti jẹ́ ká mọ̀ pé contract yẹn ò bọ́ sí àwa ti mẹ́nu kúrò ń bẹ a ti ń ronú nǹkan míì tiwa lọ nìyẹn. gbàkámù gbàkámù. mo ti ní plans lórí. Oh. wá wá wá ọ̀rẹ́ wa wà á yìí sí ni o ó dùn àwa jù báyìí lọ lọ́sẹ̀ tó kọjá àwa náà ti gbé kúrò lára. Oh, tẹ bá mọ plant mo ti lórí owó yìí. hello ah Gbénga <laughs> no i'm okay. Yeah. ẹ̀mí àti jíbádé àrùn ti Fọlábí lára. Eh. Eh, ṣé restaurant tó wà tó to wá yẹn ok ẹ fún mi fifteen minutes màá kàn ẹ́ lára alright All right. ló ń oh. ṣe ṣé o wá fẹ́ ká máa lọ́dọ̀ bálẹ̀ bẹ́ẹ̀ ni. Ah, mo ti ṣètò lórí owó yìí this is terrible. well anyway um, guys ẹ jẹ́ kí n rí gbẹ̀ngà náà I'll read later. okay okay. bóyá lápá owó lè ka bóyá lápá owó lè ka owó kan pa oògùn owó máa dẹ̀sán yé bóyá lápá owó lè ka bóyá lápá owó lè ka owó kan pa owó ló ń bójú ọ̀rẹ́ ń jẹ́ owó ló ń kọ́ yìí lọ sí bàbá owó ah! ló ń kọ́ yìí ah, ṣé mi ò pẹ́jù ṣá. Ah, eh, wà á eh, wá wá eh, kí ló fẹ́ rí mi fún bó ṣe pè mí ẹ ó dá àjà mi gan ló wà fún. ó sì kọ́ tó ẹ mú kankan pé ó fẹ́ mu. ṣèfìyàn lẹ̀ ẹ kí ló ní fẹ́ sọ fún náà para ẹ̀ padà máa jù mú nǹkan kò problem. all right then jẹ́ kó fún mi mouth. Hey, bá wà ló bá mú malt kan wá. báwọn ṣe baby, yẹ. gbọ́ orí mi gbé mi kó mi ẹlẹ́dàá mi mi orí. àmú ah, gbọ́ ìmú gbọ́ ìmú. nǹkan tí mo fẹ́ sọ ò lè títì sórí ọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti ìyàwó ẹ̀ ni sórí kọ́lá màá fẹ́ kí a sọ̀rọ̀ eléyìí kàdé ẹ̀ndẹ̀. alright um, mo ń gbọ́ ẹ Gbénga. sórí kọ́lá nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí anybody tó bá ṣẹlẹ̀ sí kò lè take care easy as a matter of fact tó bá yẹ pé eré mi ló ṣẹlẹ̀ sí màá ti faraya bọ̀ inú mi dùn pé o ò ṣinú bí sórí màá fẹ́ kí o fi ọ̀rọ̀ ṣe òsùn kó fi para then again wọ́n ní ó ti rán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n á bẹ̀ ẹ́ lórí ọ̀rọ̀ yìí mi ní fẹ́ kọ́ ọ̀rọ̀ yìí dì sọ lẹ́nu. So òkúta bá ń ṣọ̀rẹ́ tá a bá di bára sọ̀rọ̀ à ń tẹ̀ lọ nìyẹn àdé ń ṣọ̀rẹ́ gidi Bíríkọ́lá máa fẹ́ kó jọ ó fi ètò inú because tó bá continue àti máa sọ pé ó gbà ó gbà ó gbà tó ń bẹ̀ ẹ́ títí títí títí ọmọ tó bí fún ẹ kọ́ bó lè fẹ́ tì sí Kọ́lá please jọ I beg you jọ torí Ọlọ́run. Um, well, um, òótọ́ ni pé ó ti rán ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí mi láti bẹ̀ mí in fact eh, màámi gan ti rawọ́ ẹ̀bẹ̀ sí mi and now ìwọ náà aṣáǹṣe ah, ọlọ́run à ń tọrẹ àforíjì ó dẹ̀ ń dá èjì wa so who am I tó máa bá mi sọ̀rọ̀ tì mo ti gbọ́. God you. mo sọ pé ehm, ọ̀rọ̀ yìí kò ń ṣe coincidence at all wà á ti máa ṣọ tipẹ́. Um, well that is true now mo ti ń ṣọ́ bí sí tipẹ́ and ehm, ìwọ gan ló jẹ́ kí n gbà mú báyìí. Ah. báwo. ok tó bá rántí night club kan tó invite me, sí. Si tí mo dìde pé mo fẹ́ ìzara mi and then guy kan wá jókòó almost immediately tó bẹ̀rẹ̀ sí ń tútùkùtù báyìí tó ní òun ti fẹ́ bí sírí pé kò kìlọ̀ fẹ́mi kí n ṣọ́ra mi gidigidi gan and uh, pé Bísí ní àlè kan tí wọ́n lè fi ra wọn lẹ̀ láéláé and the simple reason tó nǹkan fi pátì nìyí. ṣé kò gbọ́. and láti gbà yẹn bí ṣe ń sọ nìyẹn ìníjà kó má one fifty million mo fẹ́ bẹ́ẹ̀. èrè ajé mi kó má sunkún ire dalẹ̀ ewé ìrẹ̀ mi kó má sunkún dòwúrọ̀ àtòrí àtijọ́ lọ́lọ́rọ̀ ọba ṣírí báwo rẹ̀ ní bala ọ̀la yíyá bọ̀rọ̀bọ̀rọ̀ gbé mi kó lóore mi one fifty million mo fẹ́ bẹ́ẹ̀. ọ̀wọ́rin rèé ọmọ aṣẹ́gi lówó ọ̀wọ́rin kò wọ́bi lọ ọ̀wọ́rin kò wọ́rì bọ̀ owó ńláńlá ajé ńláńlá nìyẹn fi wá mi rí wá fi. Ah, ah, ah, kọ́lá bọ̀ kọ́lá bọ̀ ẹ́ ọ̀rẹ́ mi ni lẹ́yìn ọmọ ẹ ẹ ìrẹ̀dà ṣé àwọn tó kù ẹ̀ wọ́n jíṣẹ́ fún ẹ pé àwọn dọ́dọ̀ mi wọ́n dẹ̀ ṣàlàyé gbogbo ohun tájọ sọ. Mm, good good you see àti eh, parí ẹ̀ it has been approved lóòótọ́ ohun tí mo sọ fún àwọn partners ẹ̀ ni wípé tó bá di on the fifteenth of next month kí wọ́n wá pé check out ready but as of today láàárọ̀ yìí àti parí everything approval àti jáde ohun tó kọ̀ kú báyìí ojú wípé eh, ká mọ orúkọ tẹ fẹ́ kó wà lórí check that's all so any one of you can come tomorrow morning ìkéyìí nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lè wà láàárọ̀ la pẹ̀lú orúkọ tí ẹ fẹ́ kó wà lórí chẹ́ẹ̀kì ẹ gba chẹ́ẹ̀kì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ gba chẹ́ẹ̀kì lọ. ṣé wọ́n dẹ̀ ṣàlàyé àdéhùn fún ẹ. Ah, ah execute anything o ah ní contract kankan ṣe o a máa eh. pín owó yẹn bí a ni wo sọ fún wọn torí mo try láti get number wọn kò sí tí mo get inú wọn ìkíkan mi ṣáà ti wá sọ́fíìsì lọ́la pẹ̀lú orúkọ tẹ bá fẹ́ kó wà lórí check yẹn. ẹ kọ́lá bọ̀ ẹ ṣe ọ̀sán. tí èèyàn bá fẹ́ mèkẹ́ kó mèkẹ́ lẹ́kọ̀ọ́. ó ti ṣẹlẹ̀ ìhí. jàǹbá ta fún jàǹbá ra ọ̀gbọ́n. kedere ọpọlọ. jàǹbá ta fún jàǹbára ọgbọ́n jọgbọ́n lókun máa ń nà kẹrẹ máa ń ṣe làálẹ̀ pálí ìsọjí eré ọpọlọ náà ni ọgbọ́n jọgbọ́n lókun máa ń nà kẹrẹ máa ń ṣe làálẹ̀ pálí ìsọjí eré ọpọlọ náà ni ọgbọ́n jọgbọ́n lókun. so fast. Um, Jibale ńkọ́? ó wà ní toilet. Kọ́lá Ọ̀ṣíyàdé. ẹ wo ẹ guys um, ìgbà tí mo já ìrọ̀lẹ́ nǹkan kọ́kọ́ ló kọ̀ sọ sí mi mo ní ah, wáì tí a lè lọ bá díje ká tiẹ̀ lọ bẹ̀ẹ́ ká appeal sí hmm. èèyàn náà ni nà án. irú ọ̀rọ̀ àṣẹ wo ló ń jáde lẹ́nu Kọ́lá àfò a ní kò gbàgbé ọ̀rọ̀ yìí gbàgbé contract yẹn gbàgbé ẹ̀ it's not going to work. mo ṣètò ìmọ̀ àlọ́ máa bẹ̀rẹ̀ nítorí contract kí tiẹ̀ ló ń sọ lẹ́nu yìí i mean mo wish kó wà ń bẹ̀ níjọ́ tí bàbá yìí ń bá wa sọ̀rọ̀ tó bá mọ bó ṣe ń rubbish wa tó bá mọ tó ń fẹnu ara ìsọ jáde sí wa lẹ́nu àní ó dàbí ìgbà tá a bá ní alọ́ ń jẹ lọ́dọ̀ ẹni náà mo believe pé tó bá jẹ́wọ́ ló lọ́njọ́ náà ò ní máa sọ yìí tó ń sọ yìí pé ká padà lọ bá ká lọ bẹ̀ what for. wo ní nǹkan tá a ti lé lé lé tá a ti fẹ́ mú tán báyìí. a ní kó o gbàgbọ́rọ̀ yìí gbàgbé ẹ̀ wo jáse proposal mi in fact proposal mi ti ń dúró díẹ̀ báyìí mo fẹ́ kó dàárọ̀ la kó máa bọ̀ lọ́fíìsì ká wo báwo la ṣe máa ṣe ni sí company mi ni o kì í ṣe ní ministry tí wọ́n yẹn mọ́. ok ok ok um, tí máa gbọ́ nǹkan tẹ́ ń sọ fún mi eh, nǹkan tẹ́ tra àti fẹ́ ká ṣe ni pé ká um, gbàgbé lè. finally. all right eh, tẹ́ bá sọ bẹ́ẹ̀ at least eh, òyìnbó ní majority carries the vote. But it di two against one tèmi báyìí. no no no no no. apart from ìyẹn o ṣọmọ náà ó yẹ ó yẹ kó lè understand in terms of ah gbọ́dọ̀ torí pa máa jẹran ká máa pe màálù ní bọ̀dá náà i mean kò wọ́ọ̀tẹ̀. Eh, that's right eh, that's right ìtọ́ nìyẹn náà. all right eh, nǹkan tí mo kàn ní kí n tún yà sọ fún yín nìyẹn torí mo kàn ń ro gbọ́ ló wà mí. ṣé o tó ti ń padà lọ jáde lọ. ẹ à ah, èmi tún mo wọ́ọ̀kì àbọ̀rẹ̀ yìí wá sálẹ̀ ọjọ́ kejì ọjà arédèrè ọpọlọ jàǹbá tá fún jàǹbára ọgbọ́n jọgbọ́n ló wà. àbò òótọ́ pé bàbá yóò tí ì fura sí kíní ó dà kó tí ń fura o. fura sí kíni kí ló ń fura sí ṣé nítorí pé ó sáré rò pápápá pé bóyá ká tún try luck wa èdè lọ́dọ̀ ẹ̀ that is the only thing tó rò kò lè fura ah, ah, eléyìí eléyìí fura fura fura for what? Oh ẹni kó kàn jẹ́ pé another thing tẹ́mi ń rò ní wípé next week ni máàlì inú yín check in máa jáde. Eh. yes and thank God tí a bá ti pay check yẹn tó bá ti pay ẹ̀yìn sínú àkáǹtì wa orúkọ àwa méjèèjì lè gbowó jáde mm-hmm. mo wá fẹ́ bí ẹ pé báwo la ṣe máa ṣe àti pé kí ni àwọn plan tí wọn nǹkan tí wọn ti ní ní plan. irú ìbéèrè wo ni a máa yára one time. <laughs> ní tí mo rò gan lóru tọ́wọ́ wọn bá ti tẹ chẹ́ẹ̀kì yẹn a máa yá dànù kọ́lá ò wa mọ́. ẹ bọ̀ wá náà mo tún wọ́ọ̀rì mi náà báwo la ṣe máa ṣètò DG. ṣé ti director general. Hmm, ṣòro tí ọ̀rọ̀ tí màá nìyẹn náà bá wa sọ lọ́dọ̀ ẹ̀ ó ní a fẹ́ gba owó ìjọba jáde nínú pọ́ọ̀sì ìjọba fún ọmọ ìjọba kọ́mọ ìjọba lè ná owó ìjọba fún nǹkan ìjọba. Eh, tani tani wọ́n rò pé ó ń pè lọ́mọ ìjọba àwa ni eh, no no no no plan tèmi yàtọ̀ sí gbogbo sìnrẹ́rẹ́ rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ tó ń ṣe yẹn tẹ́ bá fi dídà tèmi àti díje o àti kọ́lá o <clears throat> ká sọ gbogbo wọn ókè ni a lè jẹun yẹn sókè dáadáa a lè kún àyà wa lè ṣe kí ni àṣẹyìn bí àyà àtúnṣe apá bíi tán gbogbo àṣẹ kí ni àfẹjù ó mọ̀ jẹun sókè bẹ̀ nìyẹn má múra ń gan o má gọrẹ o sórí gbogbo pàǹdùkú tẹ kó sọ́fíìsì kò némi ní nǹkan láti yọ̀ǹda ẹ̀ fún yín àgbẹ̀tàn àti o àti o àti o ti sọ gbogbo wọn òkè tí bá ti gbowó èmi yá dànù tó bá wù ká ẹ mọ́ tó kọ́ ọ. ìtàlọ́wà ni mi máa yá dànù straight kò jù bẹ́ẹ̀ lọ. olè ńlá ni ẹ. ìwọ kọ́ olè ńlá oríṣiríṣi. àmì yíyàn ara ọ̀nà ni láti wá kún ọkọ sí ni obìnrin máa. ta ló lòdù lọ́wọ́ ẹ gba owó mi fún mi kò sí wèrè lẹ́kọ̀ọ́ ọlọ́run gbà bẹ́ẹ̀ lọ́nà ìwọ wọn ló ń ṣó fàǹdà kò sọ pé o kọ́ ẹ̀ṣẹ̀ ìwọ lòdù gáràjì ò fẹ́ sanwó àbí bẹ́ẹ̀ kọ́. bàbá kò ń ṣe bẹ́ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ mo ti fún ọ lówó níjẹta ṣé jí mi dọ́dọ̀ kùn dẹ̀ nǹkan fi ṣe. dọ́dọ̀ dọ́dọ̀ ṣé oúnjẹ tó jẹ́ ń jẹta ló wà nú ẹ̀ ń sìn tó ń béèrè ṣé jì jẹta oríwó lè fún wọn ṣe díẹ̀ láti jẹ ta kán dẹ̀ ṣe ṣe lè sọ níbi kan fún wọn tó bá ṣòfò lágbára màá gbá ẹ jù ní gbígbá jù gan ah má ti lù ẹ jù ẹ. ṣe sùúrù báwo ni báyọ̀ ọmọ kó sì kú omi kó lọ sanwó mi. gbèyú àtàtà láre ò ṣe èèyàn ṣe rí èèyàn kẹ̀dẹ̀ ti torí obìnrin kẹ̀dẹ̀ da ọ̀rẹ́ yín nù finally. obìnrin báwo. ṣé torí bísí kọ́ ló ṣe dàmínú láti jọ ìtìmí ti rí ẹ tó wá mi mo mọ̀ kó ń tọ́jú ẹ torí the other time tí mo rí ẹ o tò sọ́wọ́ tò sọ́rùn tó nǹkan kan. báyọ̀ mo wá ẹ ọlọ́run dẹ̀ mọ̀ mo wá ẹ ẹ̀rí ọkàn a máa jẹ́ mi a máa jẹ́ ìwọ náà sí i jẹ́ ká fi yẹn sílẹ̀ ọ̀rọ̀ Bísí tí o mẹ́nu kàn é gan ti torí ẹ̀ gan ni mo ṣe wá rí ẹ. kí ló ṣẹlẹ̀ gan. wàhálà ti dé. mo ní ìṣòro tí mo dẹ̀ mọ̀ pé wọ́n lè yọ mí nínú ìṣòro yìí ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe báyọ̀ ò ní ṣe tì wàá ṣe má ti ṣàdúrà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ni kò ṣàlàyé má ti ṣàdúrà. ọkọ Bísí ó kà wá mọ́ ó gbá wa lọ́rùn ọwọ́ mi báyìí. ó kà wá mọ́ nígbà tẹ́ ń ṣe lọ́wọ́ ó ṣàkàwà mọ́ṣá ṣe bọ́kùnrin ni ẹ ṣó dìgbà tí n bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni mo wá fẹ́ túraká àfi ọkùnrin ṣebí ẹni gan òtúra lẹ̀ gúdúgúdú ni mí mo wá fi ọ̀rọ̀ yẹn lọ àwọn èèyàn pé nígbà tó wọlé o ó kàn wọlé kò ṣe nǹkan kan ó dẹ̀ jáde bẹ́ẹ̀ àwọn èèyàn ní ó léwu o wọ́n ní adákẹ́ má fọ̀hún nǹkan tó wà nú ẹ̀ ó pé gbà o. wípé kí n tètè ya lo fast number fún un jẹ́ reference number wo wọ́n ní kí n ṣe ọ̀rọ̀ ẹ̀ ní ọ̀rọ̀ ẹni tó bá yáwọ́ òun ni oògùn máa ń gbè. gbogbo sórí tó sọlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣe. sórí ọkọ̀ yìí ọkọ̀ bísí yẹn gangan mo fẹ́ ká eliminate ẹ̀ so that a lè fún èmi àti bísí ní ààyè láti lè láti lè gbádùn ara wa kò ní jẹ́ disturbance fún mi. Lánre Lánre ó ń ṣèyàn gidi o mo dẹ̀ fi ọlọ́run ṣe ẹlẹ́rìí ẹranko ní ẹ́ so bí ìbẹ̀rù ọlọ́run ti mọ̀ kó kéré mọ kò sí lọ́kàn ẹ̀ rárá rárá rárá o lọ báyàwó yàn lé ó ka ẹ mọ́bẹ̀ kò bá ẹ jà ó jáde ó tún wá wá ọ̀nà àti pa bẹ̀rù ọlọ́run o tákùlà kò bẹ̀rù ọlọ́run o ó gbọ́n wọn tákùlẹ̀ à ń sọ ni alukurian mímọ́ sọ fún wa pé ẹ má ṣe súnmọ́ ṣìnà débi pé tiẹ̀ lẹ máa ṣe. ẹ gbà mí báyọ̀ lẹ́nu tiẹ̀ wọ́n kò ti kùrìàn mi ìgbàgbọ́. ìwọ ò mọye èèyàn tí wọ́n pa kó tó gba gáràjì mi kó tó jẹ́ chairman fún wọn lẹ́nu. láre ìgbà ẹ̀mọ́ nìyẹn ọlọ́run mo lè ti mọ̀ ń sìn kó ti fi gbogbo ràkàtì àyẹ̀lẹ̀ mi ò ṣe mọ́ gáràjì tí mo wà ìdílé tún tí mo rí bẹ́ẹ̀ tí mo ń jẹ ó ti tẹ́ mi lọ́rùn mo lè di òpó ọlọ́run mú as <laughs> simple so òpó ọlọ́run tó dì mú sí i báyọ̀ kò ní jẹ́ kí wọ́n lè ṣe kó lè ṣe oore fún ọ̀rẹ́ tiẹ̀. sori tí ọ̀rẹ́ mi bá bá oore mi tó ní làákàyè tó jẹ́ oore olórí pípé wá màá ṣe fún ọ̀rẹ́ láàrin wa máa lọ hmm, wá máa lọ wá máa máa lọ àbí wàá jẹ túwó kán ọ̀rọ̀ bọ̀ sẹ́gbẹ̀ẹ́ fún ẹ ọ̀nà wo ìwà wo lẹ́yìn ń wù tí ẹ fi ń wákú ọkọ tàbí tẹ fi ń ṣọkọ léṣe ìwà wo lẹ́yìn ń wù. gbẹ̀ngọ̀lọ̀ olùbọ̀bọ̀ sọrí inú mi ti ẹ̀ kọ́kọ́ dùn láti sọ fún ẹ wípé mo ti gbowó yẹn. mi ó ní gbáwọ́ ẹ̀rà fifty million naira ọwọ́ mi ló wà bá. kọ́lá omi pé one fifty million naira wà ní China. ọwọ́ mi ló wà sẹ́yìn báyìí báyìí àbọ̀ tó dúró náà báwo lè ṣe iléeṣẹ́ oh. káṣàgbà fọlọ́run ló ṣe. Hmm. okay okay now kí ni plans ẹ ṣé o fẹ́ da execute uh, contract ẹ. contract. Oh, ọ̀rọ̀ pọ̀ tá máa sọ. So pápá fún mi lómi tútù náà. Yeah. Ọ̀la, ṣo ṣọ́ọ̀pù yìí owó yẹn wà lọ́wọ́ ẹ̀ tuntun. Ẹ má bá mi wo máa yín. One fifty náà wà lọ́wọ́ mi, wọ́n ẹni tí ó tún ṣọ́ọ̀bù wà lọ́wọ́ mi. Máa yín fún mi lómi, fún mi lómi. One fifty million ó fẹ́ bẹ́ẹ̀. Hello, love. Báwo ni ìbúlẹ̀ wà? Ilé Gbẹ́ngà. Ẹgbẹ́ olè wa ń bọ̀ nílé. Ilẹ̀ ti ṣú. It's almost nine thirty now. À ń discuss ọ̀rọ̀ tó important ni. Yeah. Okay. Jọ máa pẹ́ máa jẹun. Ẹ fún mi thirty minutes, màá délé. Thirty minutes time ó dáa jù má jẹ́ kójú bẹ́ẹ̀ lọ sódà tó ń jẹ òní lè tutù ṣùgbọ́n kò ṣe ọkọ mi ó dáa bá. obìnrin obìnrin tí wọ́n fi mọ́ fóònù harass mi kiri báyìí ah, n gbogbo jẹ̀ǹtì ẹ̀ pàjáre èèyàn ní pánsìn kò ní jẹ́ ní ìfọkànbalẹ̀. Very good. Yeah, thank you. Tolú. Bàbá ẹ̀ sọ pé á tó aago mẹ́wàá kóun tó wálé pé òun bá ọkọ̀ Gbẹ́ngà ṣe mítìn kan tó wà very very important. Ok ma. Ok ma ìwọ náà tún máa sọ. Irú ìpàdé wo náà náà wá lè máa ṣe títí dàgbò mẹ́wàá alẹ́. Ọ̀rọ̀ tó sọ sọ sọ látàárọ̀ ṣé kò tó wọn náà ni aago mẹ́wàá náà tó ló ṣe máa kúrò wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ rìn ranù tó fẹ́ bẹ̀rẹ̀ sí ṣèrànù oríṣiríṣi tó fẹ́ bẹ̀rẹ̀ sí rí sí àwọn ọ̀rìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ bọ́n ṣe máa ń ṣe nìyẹn bàbá iṣẹ́ lẹ́sà ẹ̀kú jọ mẹ́ta ọkọ̀ ìgìrìgbà lẹ́ ń ké sí. n kò lẹ wọlé ẹ mi ò rí nígbà tí mo dé nù. ṣé mi ẹ lè rí mèmí gan ọmọgbà tẹ ẹ wọlé kọndíṣàn lọ́fà. kọndíṣàn ẹ lọ́mọ bàbá kọndíṣàn ni mi. kọndíṣàn wo nìyẹn. wa ń tara ni kọndíṣàn mi wà kọndíṣàn mi paralẹ̀ àfi kí n rà lànà ni ọmọ jẹ ìyàwó jẹ èmi náà sì wọ sẹ́wọ̀n tó jáde bẹ́gbẹ́ mu. ẹ má sọ yẹn wájú ọ̀rẹ́ mi o gbẹ̀ngà mo mọ̀ pọ̀ rẹ̀ mi ń tọ́jú yín náà anyway. Ah, ọkọ rẹ tí mo sọ orí bírò nu ọkọ rẹ ti orí bírò ni owó mi èdí owó mi èsì ilé nǹkan kan gbọ́lẹ̀ nínú abọ́ gàrí rí ẹgbà bẹ́ẹ̀ àmọ́ lọ́la tí báyìí ẹ yọ sí a. màmá ṣe yẹn pẹ̀sẹ̀. Ah. ìdí ìdí ṣìgẹ́ ṣìgẹ́ dàrí. ẹ̀yin náà ti sọ láì ní màá dẹ̀ màá rẹ̀ màá dẹ̀ màá rẹ̀. lọ ṣìgẹ́ ti dàrí. a lọ sí ẹyọ sí. ìdí bàbá ẹsẹ̀ bíi sátìrà mọ́ ni olówó aláàánú láti ilẹ̀ ìdókè òkun aláàánú nù. bàbá yìí sì lọ́jọ́ yìí sà ó ti pọ̀ jù. lẹ́tà lẹ́tà dàdà má dà ọ̀rẹ́ dákun má dà mí ọ̀dàdà má dà o ọ̀rẹ́ dákun má dà mí ẹni bá ní pọ́lẹ̀ ilẹ̀ dídà ní ọ̀rẹ́ ọ̀rẹ́ mi máa dà mí ọ̀dà dá máa dà ọ̀rẹ́ dákun máa dà mí ọ̀dà dá máa dà o ọ̀rẹ́ dákun máa dà mí ẹni bá dà ní tẹ́gbẹ́ o. million pound owó báyìí wọ́n bá gbọ́ kó kú èsì mọ́jèlé owó lọ pa tábà gbé báàgì tọmọdún bẹ́ẹ̀ ó sọ ọmọdún ara ẹ̀ lọ ni láti ah! máa ra ọmọdé lọ rẹ kí ṣe tó wà láàánú. kàn gbọ́ káà ìbọn májínẹ́tù ìgbìmọ̀dé gbọ́ gbogbo nǹkan kí wà ládùúgbò ọ̀lẹ́ ni ẹ́ èmi náà ni mo lágbára kí mo láyà n bá dé bọ́ sóde bí mo ṣe bọ́ sóde báyìí mọ́tò rí ọkọ̀ kọjá ni níwájú mi mo bá tẹ̀lé ẹ̀ mo bá tẹ̀lé ẹ̀ torí ẹ̀rù bà mí àyà mi lọ́jà ìgbìmọ̀dé tẹ̀lé ẹ̀ ibi kí mo lúgọ sí torí mẹ́sùn mọ́ àná ni mo kàn rí ọkùnrin méjì kan nàbá gbé arákùnrin kan jáde nàkàn gbé dìgbàdìgbàdìgbà lọ́mí gbé lọ bí yéé ni ọkọ̀ ojú omi ó ti dúró dè ọ́ níbẹ̀ bí ó ti rú lọ